àwọn ìgbìmọ̀ tampan lábẹ́ aláṣẹ ọ̀túnba bọ́lájí amúsàn tí àwọn olólùfẹ́ wọn ń pè ní mr latin ti ṣe àpéjọpọ̀ fún àwọn olùdarí eré àti àwọn ayàwòrán ní ẹ̀ka tíátà ti yorùbá níbi tí wọ́n ti lọ kọ́ ìmọ̀ kún ìmọ̀ fún ọjọ́ mẹ́ta gbáko àwọn bíi àgbà olóòtú olùdarí àti ayàwòrán Mr Túndé Kèlání wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ fún àpéjọpọ̀ náà olùdarí TAMPAN Ọ̀túnba Bọ́lájí Amúsàn ti sọ wípé ẹ̀kọ́ náà ṣe pàtàkì nítorí pé wọ́n fẹ́ kí ìdàgbàsókè máa wà nínú ẹ̀ka àwọn olùdarí àti àwọn àyàwòrán tí ó jẹ́ ẹ̀ka kan gbòógì nínú ẹ̀ka tíátà. Lára àwọn tí ó wá ṣojú níbẹ̀ ni Director General Nigerian Census Board alhaji adédayọ̀ thomas àwọn òṣèré bíi múyìwá adémọ́lá yomi fashlanso òkìkí afọláyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó péjú pésẹ̀ síbi ẹ̀kọ́ ọlọ́jọ́ mẹ́ta náà. múyìwá adémọ́lá ti di ambassador fún iléeṣẹ́ kan tí ó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ara jáde á kí wọn pé wọn kú oríire o. àwọn ìgbìmọ̀ tí yóò yan eré àgbéléwò ti orílẹ̀-èdè wa tí yóò ṣe aṣojú fún wa ní Academy Awards tí ó ń jẹ́ Oscars ti yan eré Lionheart láti ṣe aṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà Genevieve Naji ló jẹ́ olóòtú sinimá Lionheart àwọn ìgbìmọ̀ náà sọ wípé àwọn yan sinimá àgbéléwò Lionheart nítorí àwọn ìlànà tí wọ́n tẹ̀lé nígbà tí wọ́n ń ya eré yìí ó bá ti ìlànà Oscars mu. Mama Regina Daniels wọ́n ti gbé eré àgbéléwò kan jáde pẹ̀lú owó iyebíye tí ó lé ní one hundred and seventy million naira. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ òṣèré ni ó péjọ níbi movie premier yìí ní Transcorp Hilton, Abuja. Àkọlé eré náà ni The Enemy I Know. Eré yìí gbìmọ̀ láti fòpin sí ìwà àfojúdi pàápàá jùlọ sí ọmọ obìnrin. Àwọn bíi Desmond Elliot, Jídé Kòsọ́kọ́ Bọ́láńlé níná lówó ni wọ́n kó ipa nínú eré yìí eré yìí Rita Daniels tó jẹ́ màmá Regina Daniels àwọn ló ṣe olóòtú sinimá The Enemy I Know gbajúmọ̀ òṣèré Tóyìn Abraham ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti gba àwọn olólùfẹ́ wọn tó ń jẹ́ Tóyìn Titans lámọ̀ràn wípé kí wọ́n má ṣe bú ẹnikẹ́ni mọ́ ní orí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ àwọn akẹgbẹ́ wọn tí ó jẹ́ òṣèré akínmàmá wa àgbà òṣèré Lanre Hassan pé wọ́n kú oríire o látàrí pé wọ́n pé ọmọ ọdún sixty years old akínyín pé ìgbà ọdún ọdún kan ni o nínú ayọ̀ àti àlàáfíà àmín àṣẹ. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki ẹ̀yọ́ olólùfẹ́ wa nílé ẹ mo lérò wípé ẹ ti jẹ gbádùn gbogbo àwọn ìròyìn tí mo yàn wá fún yín kí a tó lọ fẹsẹ̀ rájọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí abala àgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ olóṣèré kan òun ló kù báyìí ṣé mo pé ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé Alhaji Yinka Quadri fún gbogbo ẹ̀yin tí ò bá mọ̀ nípa wọn ẹ ti ibi tó ti wá ẹ ti mọ ṣe lọ sí school grammar ẹ mọ gbogbo bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ débi pé wọ́n ní wọ́n ta mọ́tò kan tó ń jẹ́ five oh four láti fi lè gbé iṣẹ́ wọn àkọ́kọ́ jáde tí wọ́n ń pè ní òjijì ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa àgbà òṣèré kan ni mo máa ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé wọn ní tèmi yìí mi ò ní sọ fún yín ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn rẹ̀ à ń bọ̀. gbajúmọ̀ òṣèré tí mo fẹ́ ṣe àgbéyẹ̀wò wọn lénìí ni ó ń jẹ́ Bukky Wright Bukky Wright wọ́n jẹ́ gbajúmọ̀ òṣèré tí a bí ní thirty first of March ní ọdún 1967 ní ìlú Abẹ́òkúta bàbá wọn jẹ́ ẹlẹ́sìn Kristẹni nígbà tí màmá wọn jẹ́ ẹlẹ́sìn Islam wọ́n jáde ilé ìwé gíga láti University of Lagos níbi tí wọ́n ti ka economics wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ní ọdún 1996 wọ́n jẹ́ òṣèré tí ó tayọ nítorí pé wọ́n lè kó ipa nínú eré èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì yàtọ̀ sí iṣẹ́ òṣèré wọ́n jẹ́ oníṣòwò tí ó ní ilé-iṣẹ́ ìtaṣọ àti ilé-iṣẹ́ aṣaralóge. wọ́n ti kó ipa nínú ọ̀pọ̀lọpọ̀ eré díẹ̀ lára wọn ni Ṣaworoide Above Love Abẹ́ní Kódùn Kópọ̀ Kópẹ́ Habibat Ọmọtara Johnson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbajúmọ̀ òṣèré Bukky Wright wọ́n dẹ̀ tún jẹ́ olùkọ̀tàn náà Bukky Wright ni gbajúmọ̀ òṣèré tí mo mú wá fún yín lénìí.